وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ولو مبا أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم أتما تسواج لوي تفسير القرآن الكريم لكن سورة الإسراء آية 107 أعوذ بالله من الشيطان الرجيم قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأبطال سجداً ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا الله سبحانه وتعالى أمر محمد صلى الله عليه وسلم قل آمنوا بي صفوا ويكتبوا أني بابون القرآن الكريم tó bá wù yí ẹni gbàgbọ́ ní ànábì muhammad sallallahu alayhi wa sallam awla tu'minu tó bá wù yí bákan náà ẹ má ní gbàgbọ́ kò sí ìtẹ́ ṣe nú méjèèjì tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí òwe kọ́ mú fún yí tó bá wù yí kẹ nígbàgbọ́ tó bá dẹ̀ wòye kẹ má ní gbàgbọ́ ìdàlẹ́dínà òtù lẹ́yìn min kọ́bìlì yìí àwọn tó ṣe pé ọlọ́run ọba tó fún nímọ̀ min kọ́bìlì yìí ṣíwájú kí anabi muhammad sallallahu alayhi wa sallam kó tó dé ìdá ìtìlá àléyìn fọ́n bá ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń ka alkùránì fún wọn yọ̀kùrú na lil azkọ́ ní sujjada ọlọ́wọ́n ọba ní wọ́n máa fi orí kẹlẹ̀ fún ni wọ́n máa ṣe sùjúd nígbà tí wọ́n bá gbọ́ kíkà alukur'an torí nǹkan tí wọ́n gbọ́ ó ń ṣe dédé nǹkan tí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí tí ó pamọ́ òun ni pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó rán àwọn òjíṣẹ́ síwájú anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó rán anábì musa bẹ́ẹ̀ ló rán anábì isa aléyìí masalatu wasalam àwọn ànábì méjèèjì yìí náà náà ní àwọn tí wọ́n gbà fún wọ́n dẹ̀ láwọn tó takò wọ́n àwọn tí wọ́n gbà fún àwọn ànábì méjèèjì yìí ní ti òdodo ìgbà tí wọ́n bá ń gbọ́ àyà alkùrán kẹrìm tí ànábì muhammad sallallahu alayhi wa tó mú wá tó ń gbọ́ àyà yìí yóò máa bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí wọ́n ti ní nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní rí quran gẹ́gẹ́ bí nǹkan tuntun tó ṣe wípé ohun tó tako táwọn ń ṣe wá wọn máa rí quran ní nǹkan tó ṣe wípé yóò máa bẹ ní ìbámu pẹ̀lú táwọn ti dúró lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala fún sọ wípé ẹ̀yin tẹ́ jẹ́gẹ́ fèrè tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó ń ka alukur'ani fún yín tẹ́ ń gúrí kúrò bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ ọlọ́run ní tó bá wù yín ẹ gbà á gbọ́ tó bá dẹ̀ wù yín ẹ má gbà á gbọ́ àwọn tó ṣe pé àwọ ọlọ́run ọba tá a ti fún nímọ̀ síwájú tí wọ́n nígbàgbọ́ nípa ànábì musa alayhisalatu salam àbọ̀ nígbàgbọ́ nípa ànábì isa alayhisalatu salam ọlọ́run ní tí wọ́n bá ń ka alukur'ani fún wọn ọlọ́run ní yakhruna lil azqani sujada wọ́n jẹ́ni tó ṣe wípé yóò máa forí kanlẹ̀ fún ọlọ́run ọba lẹ́ni tó ṣe kó yẹpẹrẹ ara wọn torí pé wọ́n rí pé tí ànábì muhammad sallallahu alaihi wasallam tó mú wá ní tó ń bẹ ẹ̀sìn tí òun ọlọ́wọ́n bá tóun ó yọ tóun ó tẹ́wọ́ gbà àbí ẹ̀sìn tí òun ọlọ́wọ́n bá tóun yẹnu sí òun náà ní islam wọ́n yẹ fẹ́rì ìrẹ́rẹ́ islam jìnnà ọlọ́run sọ láyé mi pẹ́ni tó bá tún wọ́n nǹkan mi yàtọ̀ fún islam falẹ́ni kùbálà mi hù ọlọ́run ní àdígbà lọ́wọ́ rẹ̀ òun wọ́n fi ákùrọ̀ ti ní kọ́sìrì tó bá dijọ́ gbèdé alkiyama nínú àwọn ẹni òfò nírú èèyàn bí òun rẹ̀ sọ pé ẹ̀sìn anábì musa ni ẹ̀sìn anábì ọ̀rísá ni àti ẹ̀sìn anábì muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn kan náà ni wọ́n mú wá òun náà ni al-islam lọ́lọ́run bá fi ń sọ wípé tó bá wù yín ẹ gbàgbọ́ tó bá wù yín kẹ ẹ má gbàgbọ́ ṣùgbọ́n tẹ̀yìn ò bá gbàgbọ́ àwọn nǹkan tó ṣe pé wọ́n ti nímọ̀ ń pa ọlọ́run ọba tẹ́lẹ̀ tẹ́ nímọ̀ ń pa òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n nímọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run ọba tábàgbọ́ alukur'an ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wọ́n ma orí kalẹ̀ lẹ́ni tó ṣe kún yẹ pẹ̀rẹ̀ wọn fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wọn lọ́wọ́ba ti sọ ní ààyè mi nígbà tí ọlọ́wọ́ba ń sọ̀rọ̀ nípa àwọn yahudi àti àwọn ànàsọ́ra ọlọ́run ṣe comparison láàrin wọn ọlọ́run ní látẹ́ṣidáná aṣẹ́dẹ́ná ti àdáwátán lílẹ̀dínà àmẹ́nu al-yahuda wal-ladina ọlọ́run rí ànábì tó bá wòye dáadáa tó bá wo àwọn tí wọ́n òpó díẹ̀ tí wọ́n ń takò ẹ́ ọlọ́run ó rí pé ọgọ́rọ́ wọn àwọn yahudi ni wọlẹ́dínà aṣọ́rakú àti àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ wàá rí pé èyí tó pọ̀ jù mọ́ àwọn tó ń takò ẹ́ ìran méjì yìí ni wọ́n pọ̀ jù sí ọlọ́run wà látẹ̀jì dáná akọ́rọ́bà ọmọ wa dẹ́tẹ̀ lẹ́lẹ́dínà àmánù ọlọ́ni tó bá tún wò wọ́n wàá rí pé àwọn tó tún súnmọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dúró déédéé tí wọ́n súnmọ́ wọn àwọn náà làwọn tó ṣe pé alẹ́rìnà kọ́lù iná nà sọ́ra àwọn tí wọ́n pera wọn nínà sọ́ra àyìn àwọn ọmọlẹ́yìn alẹ́bí ìsọ àlùsọ̀láàtù sọ́lám ọlọ́ni tó bá kọ̀m̀pìẹ̀ wọn sí àwọn yahudi àti àwọn alẹ́bọ ó rí pé àwọn tún súnmọ́ ẹ ju àwọn yòókù yẹn lọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa sọrí dín ọlọ́ni zálika bí anna minum qissina wa ruhbana wa annahum la yastakbirun ọlọ́ni tó fa òní pé àwọn tí wọ́n jẹ́ qissun àwọn àfa tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn wọn tí wọ́n dúró déédéé tí wọ́n dúró lórí kí ànábì Ìsá alayhi salatu tó ṣe kó gbé wá oúnbẹ̀ láàrin wọn wa ruhbana àwọn tó ṣe pé wọ́n mọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run bẹ láàrin wọn tó ṣe pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń ròyìn wọn oníwà nọ́mla ẹsẹ̀ gbèrò wọn ń ṣe kọ́ńkọ́ tí wọn ń jọra wọn lójú tán bá ti gbó wọn mọ̀ pé eléyìí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni èyí tí ànábì Ìsá mú wá fáwọn òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n ń tẹ̀lé salam sọ fún wọn ìgbà tí

àwọn tẹ́lẹ̀ yìí bá wúlò àwọn ọ̀nà tọ́ra làwọn tó ṣe pé ńgbà tí wọ́n ń gbọ́ mẹ́sẹ̀jì ànẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọ́n rí ní nǹkan tó ṣe fún koroboréètì nǹkan tí ọlọ́wọ́n bá fún ànẹ́bì ìfà àrísọ̀látò salam wọ́n dẹ̀ rí ní nǹkan táwọn tó gbọ́dọ̀ ju wọ́lẹ̀ fún òun ni hadith tí a kà fúnra wa ní àmàyé ìgbà tí ànẹ́bọ̀wá muhammad sallallahu ó ní wàlẹ́rì náà sí yẹ́dì mo fi ọlọ́wọ́n bá tó ní ẹ̀mí mi búra láyé èèyàn kan ò ní gbọ́ pé ní muhammad sallallahu alaihi wa sallam walam yu'min billahi ursiltu bihi tí ò wá gbọ́ tí ò nígbàgbọ́ nù tọ́lọ́ ọba fi rán mi anabi sallallahu alaihi wa sallam ní la yasma'u bi ahadin min ahadin umma yahudiyyun wala nasraniyyun kó pèrè ní yahudi ni àbí kó pèrè ní nasara kò wá gbá tí ọlọ́run ọba fi rán ní muhammad sallallahu kò gbá gbọ́ anabi sallallahu ní illa kana min àti kó jẹ́ ọmọ náà ṣùgbọ́n gbà tí àwọn kan gbọ́ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀kọ́ tí ànábì orí fa àrètọ́látọ̀ tàláàmù tó fi kalẹ̀ fún wọn tán tẹ̀lé bó ṣe gbé kalẹ̀ ìgbà tí wọ́n padà gbọ́ pé ànábì wa muhammad ọlọ́run ọlọ́run bá gbèdé lódodo ọlọ́run rẹ̀ ànábì orí wọn nípa pé àwọn súnmẹ́ ju àwọn yahoo tán kò bó tiẹ̀ lọ àwọn súnmẹ́ ju àwọn tí wọ́n jẹ́ kéde rí pọ́nbélé olùṣẹ́bọ tí wọ́n kò bó tiẹ̀ lọ ọlọ́run ní dálíkà bí anamínú pípípé torí pé àwọn tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sì wà nù wọn tí wọ́n gbọ́ọ̀rọ̀ ànábì isa àrísàlátù sàlám tí wọ́n gbọ́ yé wàrúbárẹ̀ àwọn tó ṣe pé wọ́n máa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa tí wọ́n dúró tí wọ́n fi ń ṣèjọ́sìn kò ń ṣàwọn tán fi ìfẹ́ ẹnu wọn ṣèjọ́sìn wọ́n á nà ṣe ẹni tán bá fi lè gbọ́ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ tara àyùnà òun tẹ̀sí ìlú iná dẹ́rẹ̀ mímọ̀ arọ́f nelhak ó rí tí ó ṣe pé bó ṣe ń kà á fún wọn ni ojú wọn ó máa dami látara òdodo tí wọ́n mọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ẹ̀kọ́ lóòdù wọn ó dẹ̀ máa sọ yìí pé rọ́bà náà ìrí wò amanna àwa nígbàgbọ́ nínú tó rán tó fi rán muhammad sallallahu alaihi wa sallam fọ́túbùnà máa ṣàhìdín ìyá ọlọ́wọ́ bá kọ́ àwa náà kalẹ̀ sínú àwọn tó jẹ́rìí sí nǹkan tí muhammad sallallahu alaihi wa sallam tó wá eléyìí ni ṣahada tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fún àwọn kan nínú àwọn tó ṣe wípé wọ́n gba mẹ́sẹ̀jì ànábì ríṣọ́ àlẹ́sọ̀lọ́sọ̀lọ́m oúnjẹ ni wọ́n ń títí tí ọlọ́wọ́ bá fi gbé ànábì muhammad sọ̀lọ́sọ̀lọ́m dìde tó mú òdodo àlékún wá bá wọn wọn ṣe gírímọ̀ káyì wọn ṣe kọ́ńkọ́ tiyan ṣùgbọ́n àwọn kan bẹ́nu wọn tó ṣe fún wọn ní rárá àwọn ò ní tẹ̀lé tí muhammad sallallahu alaihi wasallam wa àwọn akẹ́tì ẹ̀ ni wọ́n ti di déètì kúrò bí tí ànábì isa alayhisalatu wasalam tó ń wá pẹ̀lú pé oríṣiríṣi ni wọ́n ti sọ bá a ṣe ráhùn yẹn lóyìn tó ṣe rí pé tí ànábì muhammad sallallahu alaihi wa wọ́n ti gún rí kúrò mbẹ́ tó ṣe rí pé ẹ máa rí wọn pé nǹkan tá ń ṣe yín tó yàtọ̀ sí tí muhammad sallallahu alaihi wasallam tó ń ni bí lápèjúwe àwọn tó ṣe wípé wọ́n wó sùsùn lórúkọ wípé àwọn ń dìpẹ́ǹdì ẹ̀sìn àwọn ń jà fẹ́sìn sọ́dẹ̀ mú àwọn èèyàn tí wọ́n dú wọn àwọn tí wọ́n dú yìí kí ni tí àrẹ́gbẹ́ wa muhammad sallallahu alaihi tó sọ ń pa wọn ànábì sallallahu alaihi kó sọ ń pa ilẹ̀ egypt fún àwọn sàábé ànábì sallallahu alaihi wasallam innakum sataftahuna misra ànábì ní àsùkàn bọ̀ wá sẹ́yìn sàábé ó padà wọ ìlú misra ni anẹ́sọ̀ láàtàn ardùn yusamma fi alkirot ilẹ̀ mísùrù yìí ilẹ̀ kan tó ṣe yí pé wọ́n ń lo àwọn nǹkan bí owó kẹ̀kẹ́ tí wọ́n ń pè ní kirot ni anẹ́sọ̀ láàtàn lẹ́m nípa ilẹ̀ afafá tìmúhà tó bá ti pé ẹ̀kọ́ ka ilẹ̀ mísùrù anẹ́bí ní fasitọ́sù bí àlíyá àkẹ́yìrà mi àwọn èèyàn tó ṣe pọ́n bẹ́ẹ̀ ẹ̀tí tí wọ́n fa inna lahum zimmatan wa rahima anẹ́bí ní àwọn tí wọ́n ẹni tó ṣe pé yẹ ká ṣàpọ́lé wọn ni wọ́n wọ́n ṣe ẹ̀sìn islamu èyí tí ò bá ṣe ẹ̀sìn islamu nu wọn anamisọ́lá akọ́lá ní ẹṣẹ́ àpọ́lé wọn torí pé kí ni ẹni tó lọ́wọ̀ ni wọ́n àkọ́kọ́ ni ẹ̀kejì ní pé wọ́n rọ́ọ̀nìmá anamisọ́lá akọ́lá ní mọ̀lẹ́bí ni wọ́n tún jẹ́ torí pé hajar tó ń ṣe ìyá ismail rọ́bì aláwọ̀ anha hajar yìí ilẹ̀ egypt ni ó ti wá bákan náà ẹni tó ṣe wípé wọ́n ń pè ní ẹrú àní muhammad sallallahu alaihi wa sallam lóbìnrin tí a mọ̀ sí maria alkitiya ni wọ́n máa ń pè òun náà wá láti egypt sọmánì kíktù orí táwọn èèyàn ń pè ní copt lónìí sàkẹ́tù sallallahu alaihi ó ní àwọn wọ̀nyí ẹtírí tí wọ́n dáadáa fa inna lahum zimmatan wa rahima ilé ẹgbàá mi fa inna lahum zimmatan wa sihra tí wọ́n wọ èèyàn kankan ó sùsù ní tí wọ́n láwọn ń jà fẹ́ sẹ́yìn wọ́n dẹ̀ mú àwọn ara àwọn tí wọ́n jẹ́ kọ́ọ̀sì yìí kí ẹ̀sìn sọ wípé kọ́ńtírìtì dáadáa ìfá pé ìwò òṣèṣìn rẹ ò túmọ̀ sí wípé kò mọ̀ wò àbàjẹ́ pẹ̀lú eléyà ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n mọ̀ ọ́n bí twenty one wọ́n dẹ̀ dún wọn kí lẹ́ dún wọn fún wọn láwọn ń bíjẹ̀ ẹ̀sìn ṣé n tí ẹ̀sìn sọ òwúrẹ́ lẹ́yìn tẹ̀ ń ṣe rárá ìtànàgbà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith tó ń bẹnu Sahih Muslim òwúrẹ́ lẹ́yìn òun náà ni pé àwọn èèyàn míì di bíéèkì kúrò bí tẹ́sìn wa ọ̀tọ̀ ni tẹ́sìn sọ ọ̀tọ̀ ni táwọn fi ń ṣẹ́sìn ó wá pọ̀ jẹun ti rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kápẹ́ra wọn lọ́mọ lẹ́yìn ànábì Musa tó ṣe pé ọ̀tọ̀ ni tánábì Musa sọ ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe àwọn kápẹ́ra wọn lọ́mọ lẹ́yìn ànábì Isa alayhi salatu àwọn kátánàbì yìí sóòfin ròyìn ara ẹ̀ ni wọ́n fi ń ròyìn rẹ̀ àwọn kátánàbì Isa alayhi salatu wassalam ṣe lẹ́sìn ni wọ́n ṣe lẹ́sìn ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n àwọn ẹ̀kẹ́ ń bẹ íńtánẹ́ẹ̀tì yípa gbé kalẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé ìgbà tánẹ̀ Muhammad sọlá ńbẹ tó dé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba wọ́n rí ní continuation tí ànábì yípa mú wá àbí continuation tí ànábì Musa àìsàlátù sọlám tó mú wá wọ́n dẹ̀ tún tẹ̀lé bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala alẹ́ Muhammad sọlá ọlọ́wọ́n ọba ó fún wọn lẹ́sàn wọn lẹ́ẹ̀mejì ẹ̀sán wípé ànábì tó kọ́kọ́ dé wọ́n gbà fún wọ́n dẹ̀ ń gbà lọ bẹ́ẹ̀ ìgbà tánẹ̀ bí tún dé ni wọ́n tún gbà fún ládàkún tẹ̀lé ànábì méjì yóò máa bẹ fún wọn torí pé kí ni àwọn ànábì ọlọ́wọ́ ọba ìkankan náà gbogbo wọn ń pèpè sí kò sí tó ní ká gún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba kánà sí gbogbo wọn ń pèpè nǹkan ẹ ọ̀kan náà ni tó ló jẹ́ ká ní àwọn oríṣiríṣi ẹ̀sìn ẹ̀sìn ẹyọ kan náà lọ́wọ́ ọba yọ́nú sí òun náà ni ẹ̀sìn al tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọba bẹ̀rẹ̀ látòrí Adam alayhi salatu wa salam tẹ́ tẹ́ẹ̀dẹ́rì ànábì Ìsá àrísàlátù sàlám tẹ́ẹ̀dẹ́rì ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn kan náà gbogbo wọn ṣe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní àwọn wọ̀nyí kúl aminu bi sọ fún wọn ní tí mo mú wá ẹgbàá gbọ́ ọ̀là tún nínú tó bá dàwù yẹn mẹ́gbàá gbọ́ náà innal ladhina utul ilma min qablihi àwọn tó ṣe kéré àwọn ọlọ́wọ́ bá taa fún nímọ̀ ṣíwájú kánàbí tó dé àwọn taa fún nímọ̀ ṣíwájú kí Kùránì tó dé wá báyìí idha yutla alayhim tí wọ́n bá ń ka alukur'an fún wa ọlọ́wọ́n bá ní yẹ̀sùrú na lè lábùkọ́ ní sùjádà wọ́n ó máa forí balẹ̀ ní lẹ́ni tó ṣe pé òun yẹ ara wọn wájú ọlọ́wọ́n ọba torí pé kur'an wọ́n rí ní continuation nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n ọba fi rán àwọn ànábì tó ṣíwájú ọlọ́wọ́n bá ní wọ́n kú lóòrùn wọ́n dẹ̀ mọ́ sọ pé subhana rabbina mímọ́ ọlọ́wọ́n ọba nǹkan àwọn àdúrà rabbina lámọ̀ fẹ́rẹ̀ tó padé ṣe tó tó tó tó ṣe pé ó ṣe lábẹ́hùn lọ́nà fọ́rọ́là nǹkan tí ó jẹ ṣíṣe ni ọlọ́wọ́ ọba ó ti sọ látọ̀ lẹ́ni bẹ́ẹ̀ ló ti ṣe lábẹ́hùn ẹni tó bá fi lè sin lọ́wọ́ ọba àlùjánà ní títí ẹ ẹni yìí èèyàn àtàlùjọ nínú ìkùnú rẹ̀ ọlọ́run lakọ́dọ̀rọ̀ àná wàlàkọ̀dọ̀rọ̀ àná lè jẹ́ annama kẹsìrẹ̀ minal jinn wal insi lahum qulubun la yafqahuna biha wa lahum a'yunun la yubsiruna biha wa lahum adhanun la yasma'una biha ulaika kal'an'am ọlọ́run ní jahannama wọlọ́wọ́ bá ti palẹ́ ti kalẹ̀ fún kẹsìrẹ̀ minal jinn wal insi ọgọ́rọ̀ àlùjànnú àtẹ̀yẹ̀lá dà sínú rẹ̀ àwọn tó ṣe pé wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn ò wúlò wọn bakana wọ́n ní ojú na ojú rína wọn àfi ródodo wọ́n ní etí ìgbọ́rọ̀ wọn àfi gbódodo ọlọ́ni wùlá ìkẹ̀kẹ́ ẹ̀nàm àwọn èèyàn tá ń sọ wọn yìí àtàlùjẹ̀lú yìí bí ẹ̀ràn ni wọn bẹ́ẹ̀ni wọn bọ́ọ̀lù ọlọ́ni lọ wùlá ìkọ̀mọ̀gá fúnú ọlọ́ni àwọn tó ṣe pé fọ́nrúfọ́ra ní ọlọ́mọba subhanahu ó ní àwọn yìí wọ́n gbà pé ọjọ́ kan náà lọ́lọ́wọ́ ọba yóò ní kí ayé wa sópè wọ́n gbà pé ọjọ́ kan náà lọ́lọ́wọ́ bó gbé àwọn èèyàn nìgbé ẹni tó bá ṣe dáadáa ọlọ́wọ́ba subhana wa ta'ala yóò san lẹ́san rẹ̀ ẹni tó bá ṣe aburú ọlọ́wọ́ba subhana wa ta'ala yóò san lẹ́san rẹ̀ kò dàbí àwọn ọ̀kẹta ní kò tó ń jẹ́ ọjọ́ gbèǹde ọlọ́ni dáhàmà lẹ́rìnà ọlọ́ni kúlù ọ̀rọ̀ pé ọlọ́rin anábì sọ fún wa ipé mo fi ọlọ́wọ́ bá mi búra dàtúbọ̀ àfúnnà ọlọ́wọ́ bó gbé ìdíje súnmọ̀lá tún bá ọ̀nà bí máa àmìtùn ọlọ́wọ́ bó pé ní kọ̀ọ̀kan ìrò tó gbélé ayé rẹ̀ ṣe ọlọ́ni wà bá ẹ̀yìn tàbá ti kú tàbá kẹkùn tàbá ló sọ fún ẹ̀rí pé tó bá ti kú tó kẹkùn ìgbà tó jẹ́ nkẹ̀kẹ́ tó jẹ́ àtọ̀ lásán lásán tó ṣe pé o jẹ́ nkẹ̀kẹ́ ní ọlọ́mọba ló máa bó ṣe dẹ́ sáyé tó wá dẹni tó ṣe pé kí ni ìwọ náà jọrẹ lójú torí fọ́gbìà tó ṣe pé inú ẹ̀ wọ́n dùn ọlọ́mọba subhanahu wa tó kápá àti ṣe léyìí òun náà ló ní ìkápá àti pé téèyàn bá tó bá kú tó di pé ojú tó kẹ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ìkásá àti gbé dá padà ní láti gbé ìdìde láti jẹni tó ṣe pé yóò ṣèṣirò iṣẹ́ rẹ̀ níwájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní yakhiruna lil azqan wa yakhiruna lil azqan ọlọ́ni máa forí balẹ̀ yẹ kó lẹni tó ń sunkún wa yazidu khushu'a bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ yìí yóò lè kún ní ìpayọ̀ ọlọ́wọ́n ọba yóò lè kún ní ìbẹ̀rù olùjẹ́ ni tí kùránì ò bá tó fún ní wáàsì kò sí wáàsì tó lè tó àwọn ẹni ọlọ́wọ́n ọba alukur'an ma tán bá ń gbọ́ kíka rẹ̀ abẹ́ni tí ó mọ túmọ̀ rẹ̀ tán bá sọ túmọ̀ rẹ̀ fún ọ̀wárìrì bẹ́ẹ̀ ni ìbẹ̀rù òmù ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ léwu wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nítọ́lọ́wọ́ bá fún ròyìn àwọn táyà ní kan ṣe nìyẹn ọlọ́ọ̀ nígbà tán bá sọ alkùránì kalẹ̀ ọlọ́ọ̀ ni ó ń bẹnu ọtí ó mọ̀ sọ pé ẹ̀ta nínú yín ní zádà tó áàbì ìmánà tó yí pé nǹkan tó ṣe yí pé wọ́n sọ kalẹ̀ yìí ó lè kún ìmánì ọlọ́ọ̀ni muhammad lẹ́bí náà àmàmù fọ̀zádà tún ìmánà ni àwọn tó ṣe kán gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ni ó lè wọ̀n kún ìmánì wọ́n mi ọ́ tẹ́ṣurú inú wọn ń dùn wọ́n ṣe gbọ́ nípa pé nǹkan tuntun ó tún wá bá wọn ìtàwọn ó tún fi ṣẹ̀sìn tuntun ó tún wá bá wọn ìtàwọn onígbàgbọ́ sí ó tún wá bá wọn bẹ́ẹ̀ tí àwọn oní information yìí bó ṣe wá ń bá wọn ni wọ́n ní ipò wájú ọlọ́run ọba torí pé òfin ọlọ́run ọba àbọ̀rọ̀ ọlọ́run ọba bá kẹ̀lẹ́jì sídà kọ́ ọlọ́run ọba sọ fún wa pé ẹ ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ẹni tó bá ṣe ń tọ́nà ọba ní nítọ́lọ́ ọba ní ká mọ́ ṣe ẹni tó jìnà sí ládàá rẹ̀ lékún àti kó ṣe pé ní bá a di sọ́kàn gẹ́gẹ́ bí àdìọ́kàn tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe ká ní pé yìí ò mọ̀ wípé nítọ́ ń pè ní ìgbéǹde ń kọ́lọ́ wọn gbogbo wa dìde èyí ò mọ̀ ń parẹ̀ kò rí ẹ́fídẹ́ǹsì fún rí ìjọ tó bá kà á wípé ọlọ́run ọba ló wọ́n gbé wa dìde ìmọ̀nì rẹ̀ lékún ni torí pé additional information tó ní ẹ tó dẹ̀ gbàgbọ́nù rẹ̀ pé ọlọ́run ọba sọ báyìí

àgbéga níwájú ọlọ́wọ́ ọba àbí ntọ́lọ́wọ́ ọba ní ká ṣe tá a gbà bẹ́ẹ̀ tá a rẹ̀ ń ṣe àbí ntọ́ ní ká jìnà sí tá a rẹ̀ ń jìnà sí bẹ́ẹ̀ tí ò bá ti tíyẹn bó ní ẹ̀ṣẹ̀ fẹ́ páyọ̀ ọlọ́wọ́ ọba aláìmọ̀kan tó ṣe bó dúró sójú kan ní ó wá ń fi ọpọlọ ẹ̀ṣẹ̀ sìn ní ìyẹn ń ṣe káṣíyà kó ṣe bẹ̀rù ọlọ́wọ́ bá ni tó ló jẹ́ pé ẹni tó ṣe kó ń ṣe tó wù tó ń fọpọlọ gbé ẹ̀sìn kalẹ̀ páyọ̀ ọlọ́wọ́ bá ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ innama yakhsha Allaha min ibadil ulama ọlọ́run nínú àwọn tán jẹ́wọ́ ọlọ́run ọba àwọn tí páyà rẹ̀ làwọn tán nímọ̀ that is ẹni tó nímọ̀ tó ṣe pé ìmọ̀ tó wá bá information tó wá bá ó gbà á ó dẹ̀ gbé e sọ́kàn bẹ́ẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú wípé kó mú un lò ohun olò olóòjọ́ pé kò sí ìwúlò bí ìmọ̀ téèyàn mọ̀ tó ṣe pé kò múlò ìmọ̀ tó ṣe pé ó mọ̀ tó ṣe pé opposite ìmọ̀ ẹnu ń ṣe ẹ̀nẹ́bọ̀ muhammad sallallahu alaihi sallam atábà máa sá di ọlọ́run ọba a máa sọ pé ọlọ́run ọba mo sá díẹ̀ ní ẹ̀mí ńlá ẹ̀ ń fà níbi ìmọ̀ tí ó wúlò ìmọ̀ tí ó wúlò òun ìmọ̀ tó ṣe pé yẹn mọ̀ ṣùgbọ́n kò níbi ní ìgbòǹdó ẹ̀ ìmọ̀ tí ó wúlò òun ìmọ̀ tí yẹn mọ̀ tó ṣe pé kò wúlò ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́ ní kó ṣe ọ̀tọ̀ ni tó ṣe ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala olúwa yakhirruna lil adqan wọ́n máa fi orí kalẹ̀ wọ́n máa fi orí kalẹ̀ yabkun lẹ́ni tó ń sunkún wa yaziduhum khushu'a ilé yóò dẹ̀ tún lé wọn fún ní ìpayọ̀ ọlọ́wọ́n ọba wọn ló jẹ́ pé tá a bá wò gbàtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní zálìkà bí adnamínú ìsìsì ọlọ́ ní tó fà á ní pé àwọn tán jáfẹ́ ẹ̀sìn bẹnu wọn tán dúó lórí tánẹ́kì ìsámúwá tí wọ́n jíyẹ̀ kúrò bẹ́ẹ̀ tọ́jú olórí tánàbí ìfà wá wọn ẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́rọ̀ bá àwọn tó ṣe mọ́ di olùjọ́sìn tán ń fi ọ̀rọ̀ náà bá ṣèjọ́sìn táwọn ló yẹ kúrò bẹ́ẹ̀ ẹlòmí ó máa ṣèjọ́sìn ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kọ́ ló fi ṣèjọ́sìn wọ́n láyé tẹkùrú wọn ṣe kọ́ńkọ́ tí yán ìsámá ti gbọ́ information wọ́n ó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rí ọlọ́pàá ìdásẹ́ni òun máa ń zilẹ̀ ìlọ̀rọ̀ sùúrù tán bá ti ń gbọ́ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ tára àyùnà tẹ̀síyìnbó mìnà ojú wọn máa dàpọ̀ mi ni ojú wọn máa dàpọ̀ mi látara òdodo tó ṣe fún wọn mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni bákan náà yaqulun wọn máa sọ ike rabbana èrè ọlọ́wọ́ bá wà wò amanna nítorí fún muhammad yìí anígbàgbọ́ nù rẹ̀ faktubna ma'a shahidin kàwá kúnú àwọn tó ṣe kí wọ́n gbàgbọ́ nù nǹkan tí muhammad sallallahu alaihi tí wọ́n mú wa. sọ lẹ́yìn sọ fún wa ẹ̀sìn ànábì Ìsá ẹ̀sìn anábì musa ẹ̀sìn anábì muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn kan náà ni ẹ̀sìn tó súnmọ́ra wọn tó ṣe pé continuation ni òun ṣe pé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mú wá àwọn èèyàn tí wọ́n láwọn gbà fún ànábì kọ̀ọ̀kan àwọn ni wọ́n yà á lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ni wọ́n ni wọ́n introduce àwọn nǹkan oríṣiríṣi ló ń jẹ́ pé nínú àwọn tí wọ́n láwọn tẹ̀lé ànábì rí bá àdìsọ́lá tó sọ́lá ẹni wọn gbogbo wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn tọ́láwọ́ tẹ́lá nẹ́bí Musa ẹnu wọn bó okò wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ báwọn tọ́láwọ́ tẹ́lá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam nìkan náà ẹnu wo ṣe kò táwọn náà pín lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn anábì ọlọ́wọ́ ni wọ́n mú wá ó dẹ̀ ti dandan lórí ẹ̀yàn kọ̀ọ̀kan tó bá bá ànábì tó wá lẹ́yìn ànábì tó lọ kó gba ànábì torí pé wọ́n so ni òun ọ̀rọ̀ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó o fi ọlọ́wọ́ bá bura èèyàn kan ò ní gbọ́hùn mú àwọn tó ń bẹ lónìí àtàwọn tó ń bọ̀ wá tó ṣe gbọ́n wá nígbàgbọ́ nu tó ń mú wáyé àti kí ẹni yẹn kó jẹ ọmọ náà ó bá pèrè ní yahoo أو ادعوا الرحمن أيا ما تدعوا فلو الأسماء الحسنى أو كصبان محمد صلى الله عليه وسلم أن يموه أن كما الله بك ولا الله لروني ونكون لك كما شجوسف ثم تنقفون يبان شادوا يوم سقيا الله يا رحمن èwo ni ká múnú méjèèjì ó ti ń pe ọlọ́run méjì ó dẹ̀ ní oníkàmọ̀ ṣìjọ́sí fún ọlọ́wọ́ ẹyọ kan ṣoṣo àwọn kèfèrí mẹ́kà wọ́n ń fi léyìí wọ́n fi ń takò àrẹ́gbẹ̀wà Muhammad sallallahu látara wípé ọpọlọ wọn kúrú ọlọ́run wá ń sọ fún wọn ipé èrè àrẹ́bì sọ fún wọn kùlúdù Allah sọ fún wọn pé ẹ̀kẹ́ Allah ya Allah àwùjọ ọlọ́run ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ọlọ́run ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́run ló ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ẹ pé lára àwọn sówà Qur'an ọlọ́run bá wa ta'ala ń sọ inú súra kan قل هو الله الذي لا إله إلا هو أوناني الله تجبك سياني تويا كوين يما شجرت فونتي يدلوها في الله أي في أولكنا الملك أوناني الملك أوني القدوس أوني السلام أوني المؤمن أوني المهيمن أوني العزيز أوني الجبار أوني المتكبر سبحان الله عما يشركون huwa Allahu al-khaliqu al-bari òun náà ni al-khaliqu òun ni al-bari òun ni al-musawwir lahu al-asma'u al-husna ọlọ́run lòun lòun ni àwọn orúkọ tó fi rẹwà jùlọ lahu al-asma'u al-husna òun lòun ni àwọn orúkọ tó fi rẹwà jùlọ so èèyàn fẹ́ tọrọ nkankan ó ní yá Allah ìrọ̀lọ́wọ́ bá Allah ya rahman ìrọ̀lọ́wọ́ bá rahman wọ́n ọbọ̀ oníkẹ́ ya rahim ìrọ̀lọ́wọ́ bá rahim ya aziz ya ọlọ́ọ̀ba aziz gbogbo orúkọ ọlọ́ọ̀ba ní tààlì máa fi ta bá ń fẹ́ kankan wájú ọlọ́ọ̀ba ṣùgbọ́n lára àwọn tí wọ́n wá dẹ̀ ẹ̀sìn anábì muhammad sallatan tán wá tààrú wọn ní bí wọ́n yá allah wọ́n ní yá rahman ti ká máa pè wọn ní ká máa pè yá rahim ìtú wa lọ́wọ́ ká ni ká máa fún wa lórúkọ àlùjẹ̀nú ká máa fún wa lórúkọ rọ̀wá ní àárọ̀ wọ́n ní ilé ìbáwá ní àbí wọ́n ní nika ọ̀pá kíní kan ibẹ̀ láti máa gbọ́yá rọ́kọ̀ yá ìlú láti máa gbọ́yá dàmdà yá ìlú láti máa gbọ́yá jàbjà tíṣù a máa gbọ́ arúgbó gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tó o bá ń ké àwọn nǹkan wọ̀nyí nígbà tó lọ́wọ́ subhanahu wa ta'ala ni wà ní láì ṣé orúkọ bá ṣé orúkọ bá dàmdà ṣe orúkọ ọlọ́run ọba òun ni bẹ́ńdà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ oríṣiríṣi tá a máa ké pé inú ó dẹ̀ tún máa dùn pé kí ni à ń súnmọ́ ọlọ́run náà ni àwa náà à ń ṣe ìsìláàmù kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pe rọ́ọ̀kọ̀ ya ẹnu àtẹni tó ń pe ṣàǹgó àtọ̀yà ìkẹ́kẹ́ náà làwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pe dàǹdàyà ìlú àtẹni tó ń pe arúwà àwọn méjèèjì kèfèrí ni wọ́n ń wájú ọlọ́run ọba ẹni tó pe dáńdà yá ìlú kú tó kú sórí irú nǹkan báyìí ó kún ni téèyàn bá mọ èèyàn bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ kí n sí lára torí pé kí ni subhanahu wa ta'ala ní olúdò ọlọ́ sọ fún ọ pé allah awudu rahman ẹ pé arrahman ayyan tẹ́jú ìtẹ́ bá gbogbo orúkọ ọlọ́wọ́ bá ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ bóò láṣẹ fi àwọn orúkọ ọlọ́wọ́ bá tó ń bẹnu alukur'an á fi kalẹ̀ a máa pe nǹkan mi alamsumọlọ náà ni a máa ké pe nǹkan mi alangwa afẹ́ bí abùkátà wa ni kí ni àtọ̀ láàrin ẹni tó ń pe rọ́kọ̀yà ìlú àtẹni tó ń pe ṣàǹgó tó ń pomi tó ń pọ bàtálá kò sí àtọ̀ ṣùgbọ́n ilé ìbò láti rí sábẹ̀ nǹkan ọlá tó ẹ̀fún ara rárá ara báwọn èèyàn kan ṣe kéńjì ẹ̀sìn ànábì Ìsá àdìsọ́láàtú ọ̀sọ́làm tó ń kó àwọn èèyàn wọn ní nǹkan ní ara ẹ̀ náà lélẹ́yìí náà tó ṣe wípé ara àwọn èèyàn kan kéńjì ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ṣe kó bá ní nǹkan ṣe tó bá gbé alukoran ni yóò rí pé nǹkan tó clear ni ẹ̀rọ àpọ́gbọ́n mi lágbára ní àìkẹ́ tí mo ń wá àkíní ẹgbọ́ ní àìkẹ́ ẹ tóbi ní ìgbà tí orúkọ Ọlọ́run bò bá tó ẹ kò sí nǹkan tí ó tó ẹ ẹbọ àfá ìgbà tí mo ti ń pèrè ọkọ̀ ya ẹni wallahi nǹkan wá ń fún fún mi ní sí bísínẹ́sì mi wá ń lọ tààrà pẹ̀lẹ́ ẹni tó ń pè ọ̀ṣọ́ òṣogbo the same argument tó náà mú wá nìyẹn ipe kíláàsì ẹ̀ tó ń lọ pè ní kíláàsì ẹ̀ tó ń lọ ṣe ìfàkù ń wá rí pé nǹkan yàtọ̀ fún gan wọn láti máa ń sọ fúnra wa pé tó wá ọwọ́ ẹ̀ tẹ̀ kò túmọ̀ sí pọ́nà tó fi ọ̀nà tọ́lọ́wọ́ bá àpúrò ẹlòmí ibi ká mọ gbáwọn èèyàn lójú ká mọ ṣe fọ́wọ́n náà ibẹ̀ ló ti kọ́lé ló ti ra mọ́tò ló ti ra gbogbo ẹ̀ ẹlòmí ká mọ digun jáde ibẹ̀ ló ti rí gbogbo owó rẹ̀ tó bá ṣe pé ń tá ń wá ó wá lọ́wọ́ ó túmọ̀ sí gbogbo àwọn armed robbers ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n yẹn kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ti dé ká mọ nǹkan tí ó túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ ń o lè ó dẹ̀ tó rẹ̀ bọ́rọ̀ tán rẹ̀ ó náà ní pé tó bá ti ṣe àdúrà ló ń ṣe ní bí tó bá wù kó wọ́n ṣe mọ wò ṣe tọ́lọ́wọ́ bá sọ ló ń ṣe má jẹ́ kó jẹ́ pé sándàdì àbí yástíkì ni wípé ìdí mò ń wá ó tẹ̀ lọ́wọ́ ẹlòmíì nǹkan tí òjò jáwọ́ ń bi àwọn nǹkan wọ̀nyí nì ó pé àwọn àjọ tó ti ti máa bá mi pa àwọn ọjọ́ yẹn nìyí wàláì business ń búrú dáadáa ni ní tí òjò jáwọ́ mẹ́rin yẹn bó ti gbàgbé pé nafsu tó ń sọ yẹn ní olè náà lè sọ ambrọba lè sọ ẹni tó ń ṣe fọwọ́n náà náà lè sọ ló fi jẹ́ pé ibi tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní ká lọ òní ká lọ ọlọ́run bá subhanahu wa ta'ala ní kulu ud'u Allah ẹ̀kẹ́ Allah awudu arrahman ẹ̀kẹ́ arrahman ayyan ma tad'u èyí tẹ́ ẹ bá pè nú àwọn orúkọ wọ̀nyí fọláwò asmaul husna ọlọ́wọ́ bá lòlò ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ so orúkọ ọlọ́wọ́ bá orúkọ tó rẹwà ní ààdẹ̀ kì í kọ́yìn ní orúkọ fọlọ́wọ́ à ń orúkọ onígbà wọn máa ń tara wọn wọn ọ̀pá ṣakaṣakaṣakaṣakaṣakaṣaka ṣukuṣukuṣuku láwọn oríṣiríṣi ẹlòmí ó máa fà á tó ṣe pé ó máa ranjú àwọn ni ó ṣíbi tí ó ẹ̀kẹ́ ṣínú alkùránì irú àwọn àkídà kò síbi tí ó ẹ̀kẹ́ ṣínú alkùránì bẹ́ẹ̀ ni kò sí súrà kan ní alkùránì tó ṣe pé súrà yóò èpè náà máa fi iṣẹ́ fáwọn èèyàn rárá kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ẹ ó ṣíbi tí ó yẹ kó ṣínú tíra ni kò síbi táàkì ṣínú tíra nítorí ẹ̀ka sọ ni pé ó ń rìlẹ́ẹ̀tì pẹ̀lú àwọn àlùjẹ̀nú bẹ́ẹ̀ ni tá a bá ka alukur'an dára ìjìnlẹ̀ tí alukur'an ní program ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí in sọ́ọ̀tù sábà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run ní ọjọ́ tó ń wo gbogbo wọn dìde òun máa béèrè pé àáwùlá ìyá kùnkánú àbúdó àwọn wọ̀nyí ẹ̀yìn màláìka ẹ̀wò wọn ṣẹ́yìn ni wọ́n ń ké pè ní rárá subhanaka mímọ̀ ọlọ́wọ́ bá ìwọ lọ̀gá àti tiwa a ní kankan ṣe pẹ̀láwọn eléyìí balkan ya abudun aljin alùjẹ̀nú ni wọ́n ń sìn ni wọ́n ń ké pé ẹni tó ń pera ó kọ̀ ya ìlú alùjẹ̀nú ló ń pè ẹni tó ń pa ṣáńṣà ya ìlú alùjẹ̀nú ló ń pè ẹni tó ń pe jàbùjàtì iṣu alùjẹ̀nú ló ń pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn pàǹtí táwọn èèyàn ké pé alùjẹ̀nú ni wọ́n ké pé balkan ya abudun aljin wọ́n mọ̀ sọ fọ́nù wọn ba pípẹ́ àlùjọ̀nú ni wọ́n ń ké pé aksaru bíi mùmínú èyí tó pọ̀ jù nù wọn kò ń ṣe díẹ̀ nù wọn o èyí tó pọ̀ jù nù wọn ló nígbàgbọ́ nù ká máa pe àlùjọ̀nú lónìí àmọye alájà aláàjì tó ṣe pé àmọ́ tójúbọlé àfa káàkiri ni ìgbà tá a bá dọ́dọ̀ àfa náà òun náà máa ta yóò wá mú yóò tèjì ògbè kalẹ̀ yóò wá lóhùn pé lárúbáwá kan kó tí àtọ̀ láàrin àfa tó tèjì ògbè tó ń fi lárúbáwá sọ àti ibo tó ṣe pé ibo lò náà àwọn méjèèjì onífa ni wọn aláwo làwọn méjèèjì Kama wulẹ̀ differentiate kí á ya kéwù mọ́ lòún sọ ìgbà tó wá ń sọ kéwù kọ́ kò túmọ̀ sí kankan tó ló jẹ́ pé àfáà ní ẹ̀lẹ́ ti tẹ́lẹ̀ distinguish láàrin òun àti ẹni tó jẹ́ aláwo tó jẹ́ onífá ìlànà kan náà ni wọ́n jọ ń lò ṣùgbọ́n tá a bá fẹ́ mọ àfẹ́ẹ̀sìn àfáà tó jẹ́ títọ́ lọ́wọ́ ọba òun náà ni ẹni tí ó mọ sọ fún wa kọ́ lọ́lọ́ ìtọ́lọ́wọ́ ọba sọ nìyí kọ́ọ̀lá rọ̀tún tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ ní in tó bá ti yàtọ̀ sí eléyìí à ń tara wa ní kọ́nà ọba subhana wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́run ọba subhana wa ta'ala wa sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam kíkẹ́ wàlá tẹ́jhar bí tó bá ń kírun abó ń máa pariwo wàlá tó ká fi bí a tó bá dẹ̀ ń kírun náà mọ́jẹni tó ṣe pé irun tó yẹ kó kakéwú sókè kó wá máa káyìn sọ́ọ̀tìwé tó ṣe pé àwọn tán ń bẹ lẹ́yìn rẹ̀ ò ní gbọ́ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń bẹ ní ìgboro maka tí àwọn èèyàn tán gbà fún sí kéré ló tí àwọn olùṣẹ́bọ tán fi jìnnà rẹ̀ àti kakéwú sókè ó jẹ́ nǹkan tó nira fún anábì sallallahu alaihi ìgbà tó ń ka kéwù sókè táwọn kèfèrí gbọ́ wọ́n bu wọ́n bu kùránì wọ́n bu ẹni tó sọ kalẹ̀ wọ́n bu ẹni tọ́lọ́wọ́ bá fi rán ẹbí ṣe ń bẹnu sọ Bukhari àti Muslim wọ́n á kùránì pé tíra jakujaku eléyìí wọ́n á ọlọ́wọ́ bá tó sọ kalẹ̀ wọ́n á bu Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá pa aláṣẹ yìí pé wàlá tajhar bi salati ta ìwọ́n tó ń kí má ké sókè délẹ́bù tí wọ́n fi máa bu ẹ̀ eléyìí tá a bá wò ó

àbúwà mìíràn èlù ní ti ìkọjá àlà láì mímọ́ àyà ìta bá wo kí gbogbo mùsùlùmí tó wá ta aka ìbá wo a mọ̀ wípé àwọn nǹkan tó ṣe pé òun bá fẹ́ ṣe àbúrò fẹ́ sọ òun gbọ́dọ̀ wọ́n wò dáadáa aya alquran ni lẹ́yìn wọ̀lá ká máa fi ọlọ́run ọba ká máa fi wọ́lẹ̀ mùsùlùmí tó bá ń la káyè òṣèlè ìgbà tó bá bú òkúta alákojúwe àbò bú nkankan táwọn náà bá náà bẹ̀rẹ̀ talé tó wà bú ọlọ́run ọba ọlọ́run ọba ju pípé ká máa fi dí òkúta lọ kán bú òkúta nǹkan tó ṣe wípé ó dáa ni ṣùgbọ́n tó bá ṣe pé tí wọ́n bá ní ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n bù dípò eléyìí jẹ́ nǹkan tó ṣe rí pé mùsùlùmí gbọ́dọ̀ wọ̀ wò dáadáa eléyìí lọ́lọ́mọba allah fẹ́ bẹ̀rẹ̀ náà kó kéwú jákè nǹkan tó dáa ni ṣùgbọ́n kéwú ẹ̀ tó ń ké jákè tó bá yẹ pé yóò jákèdé lẹ́bù pé àwọn kèfè mọ́ wàá mú wálẹ̀dé lẹ́gùn táwọn tán kírun lẹ́yìn rẹ̀ ò ní fi bo ẹ̀ náà wọ̀lá tó ká fi bíà má ṣe ní nǹkan tó ṣe pé àwọn tán kírun lẹ́yìn ò ní bo ẹ̀ ní kọ́pítẹ́lì ibẹ̀ ìnàdà àríkà sẹ́bìlà ọlọ́run ní ṣe é níwọ̀ntúnwọ̀nsì wòyí tó ṣe pé tóbi lárúbáwá ni gbólóhùn sábà lo gbólóhùn sọlá ìtumọ̀ ẹ̀ náà ní àdúrà ìrun táǹkì à ń ṣàdúrà nítorí pé à ń ṣàdúrà nínú rẹ̀ náà ṣùgbọ́n tó mú ti ẹ̀tún náà ṣàdúrà gẹ́gẹ́ bí ìyàwó Aisha radiyallahu anha bó ṣe sọ gẹ́gẹ́ bó ṣe nìsọ Bukhari àti sọ̀rọ̀ Muslim bákan náà ó ní àyà yìí Ọlọ́run bá sọ kalẹ̀ láti àdírẹ́sì ọ̀rọ̀ àdúrà náà nípa pé àní láti gbọ̀rọ̀ mọ́ pariwo ṣàdúrà bá a ṣe gbọ̀rọ̀ mọ́ pariwo ṣe zikiri ìgbà táǹkà Suratul A'raf ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala subhanahu wa muhammad sallallahu alaihi wa sallam kò ní wọ́n kúrọ́ bàkà fi nafsi katabarru an wa khifatan wa dun aljar min alqawl ọlọ́run eré ànábi rántí ọlọ́run ọba tinú ọkàn rẹ̀ tabarru an lẹ́ni tó ń jí rẹ̀ bẹ́ẹ̀ wa khifatan pẹ̀lú tí ìbẹ̀rù wa dun aljar min alqawl máma pariwo tó bá ń ṣe rántí ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi al-ghuduwi wal-asal ṣe léyìn láàárọ̀ ṣe ní ọ̀sán mọ́rọ̀lẹ́ náà ọlọ́nuwọ̀lá takunil ghafilin má bẹnu àwọn tí ó mọ fọnú fọra tán ní máa rántí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tó bá rántí ọlọ́wọ́n ọba náà jẹ́ kó jẹ́ pẹ̀lú ìjì rẹ bẹ́ẹ̀ kó jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayọ̀ kó án lélẹ̀ ṣùgbọ́n báyà yìí ṣe clear tó náà ẹ̀ṣin ráwọn ìtakò a ní àfi súnmọ́lọ̀ náà ni bẹ́ẹ̀ ni ibi tí ó jẹ́ ẹ̀fẹ́sùn tí wọ́n ti ní ká pariwo oníbàbá ń ṣe àjì tá a ṣe làbẹ́ikálá omalabẹ́ eléyìí ẹ̀fẹ́sùn tó gbé àrẹ sọlá fún jí pàrọ̀ sàbí láṣẹ ni pé eléyìí ẹ pariwo ẹ ẹ pariwo ẹ ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ sí àníṣọlá asálám yóò nìkan ọ̀rọ̀ àmọ́ ṣe jẹ́jẹ́ ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọlá asálám àwọn sàbí ń lọ́njọ́ kan àwọn sàbí wọn ń pariwo ọlọ́run ọ̀pọ̀ adẹ́sọ̀ aláàtọ̀ pé ìrìbáwò aláfúsìkò ẹgbẹ́ sùúrù jẹ ẹ̀fúnra yín sùúrù fainakum látẹ̀lẹ̀ ọ̀rẹ́ asọ́mọ̀ aláàgá ìbà ọba tẹ́ ń ké pé kò ń ṣọba títí wà láàgá ìbà kò ń ṣọba tó jìnà sí yín innakum tẹ̀lẹ̀ ọ̀rẹ́ ẹni tẹ́ ké pé sẹ̀rí àǹkọ̀rí ìbà ọba tí ń gbọ́ yín ni ọba tó súnmọ́ yín ni òun lẹ́ ń ké pé ẹ ṣe sùúrù anábíwá muhammad sallam ó kọ̀rẹ́ tàwọn sàlám sọ fún wa pé àwọn sàábẹ́ ní kò ń ṣe wọ́n ń ṣe bàláìkà tó sọ̀ka ẹ̀ láti san mọ̀ nígbà bá lè wò pé àwọn èèyàn ń ṣe ń bàjẹ́ lónìí àwọn náà ti ṣe ìṣùgbọ́n ẹ̀kọ́ ló tún wọn ṣe ẹ̀kọ́ tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó fẹ́ gbà lónìí táwọn ògbé tó bá ń pìkì sí àwọn ẹ̀kọ́ yẹn ní bí ìgbà tí yẹn wà fákúọ̀dì ẹ̀kọ́ yẹn làwọn sàhábọ̀rọ̀ tó wà ń ni wọ́n gbà ni wọ́n dúó tì ni wọ́n fi di ẹni tí ọlọ́wọ́ bá yọ́nú sí wọ́n fi di ẹni tí ọlọ́run bá fi rinlẹ̀ ẹ̀kọ́ yẹn làwa ń kọ́yìn sí lónìí tó ṣe pé ọlọ́run bá fi dágun láti wa so kálá ń pariwo ṣàzíkiri kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa kálá ń pariwo ṣàdúrà kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa ọlọ́run bá sọ ní suratul A'raf bá ṣe kàtẹ́ iná ọlọ́run bá sọ fánàbíwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá subhanahu wa ta'ala ud'u rabbaka tadarru'an wa khufiya ọlọ́run yà nàbí pé ọlọ́run ọba rẹ̀ ní ti ìjì rẹ̀ bẹ́ẹ̀ wà khufiya tán pé ní jẹ́jẹ́ pé ní jẹ́jẹ́ ilé yẹn lọ́wọ́ subhanahu wa ta'ala sọ fún àdúgbò muhammad sallallahu alaihi wa sallam sọlọ́ wọn bá ń sọ mí báyìí náà kó wọlé àtẹ́sà àbí sọlá ti tó o bá ń kí o má jẹ́ kí irun rẹ̀ kó jẹ́ nǹkan tó máa pariwo ṣe ní nǹkan tó ṣe yí yóò máa jẹ́jẹ́jẹ́ tó ṣe yí rẹ̀ kó kà sókè náà ni wọ́n tẹ̀lé bẹ́yìn náà dáàlì kàtàdé la jẹ́ kó jẹ́ pẹ̀lú ogun ọlọ́wọ́ bá àtúnmà tẹ̀síwájú tó bá di ọ̀sẹ̀ tó ń bọ́ abẹ́rẹ́ ọlọ́ subhanahu wa ta'ala èyí tí agbọ́ ìkọlọ́ba fojú kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyyina